ìdájọ́ pàjáwìrì ní àkókò kan nínú àwọn oṣù àbọ̀wọ̀ kò ti ṣe jẹ́ ẹ̀sìn àti pé tẹ́lẹ̀ ní bá jẹ́ ẹ̀sìn ní tí àwọn kèfèrí ń ṣe lójoojúmọ́ ayé ó burú jáì ó sì tóbi jù lẹ́sẹ̀. Àwọn awonùmá ohun tí àwọn mùsùlùmí fi. lẹ́yìn ilé yẹn ọlọ́run bá wá sọ̀rọ̀ bí àwọn kèfèrí ó ti jẹ́ pé wọ́n máa gbìyànjú láti dá wa padà kúrò nínú Islam kálíbà ti kèfèrí ọlọ́run tó pè wá lọ síbi káwọn gbọ́ kásìmọ́ gbà torí pé Islam ẹni tó bá fi lè kọ́ ọ́. kalau tẹ̀sí mí pínrín orí ibu lọ́dá kalau ọ̀nà kọ́mẹ́sọ̀ wa lórí ibu. orílẹ̀ eléyìí àwọn olùmọ̀wá wọ́n wá sẹ́láyé ibi tí wọ́n ti sọ yìí pé wọ́n máa ń yẹ ẹ̀rọ̀tẹ̀dé ní kọ́márin komarin ní ìfẹ̀yẹ́ mùtúwọ̀ bọ̀ kẹfẹ́rù tọ́lá ìkà hábẹ́tọ̀ àmàlò. kí gbogbo ẹni tí ọba fi lè fi ẹ̀sìn Islam sílẹ̀ nínú yín tó wá bá bẹ̀ tó kó kèfèrí gbogbo akẹ́tọ́ gbélé ayé ṣe yọ bàjẹ́ o. ìyàpọ̀ ẹnu á wà láàrin àwọn olùmọ̀ nípa ìwé ní ọgbà jẹ́ ẹnìfẹ́ àti gbégbà òní ọgbà jẹ́. Al-Imam Malik pàṣẹmọ̀ lọ́wọ́ àwọn sọ yìí pé ẹni tó bá lè kọ ẹ̀sìn Islam bí kíá tó bá lè kọ Islam lẹ́sìn yẹn gbogbo sẹ́rẹ̀ bàjẹ́ látàrí kíkọ̀ tọkọ ẹ̀sìn Islam. yálà ọ̀padà sínú islam àbí ọ̀padà sínú islam iṣẹ́ tó ti kọ́kọ́ ti ṣáájú kó tó ti kọ́kọ́ islam gbogbo ẹ̀ bàjẹ́. bákan náà ó kú lórí pé kò sí islam mọ́ àbótún padà padà sínú ẹ̀sìn islam àní iṣẹ́ tó ṣe gbogbo ẹ̀ ti bàjẹ́. àmọ́ tó bá padà sínú ẹ̀sìn islam iṣẹ́ tuntun míì ti máa ń ṣe àmàlẹ́kọ̀ ọ̀lẹ̀. hajj tó ti ṣe kó tó kọ islam gbogbo zaka tó ti yọ kó tó kọ islam gbogbo hajj èyí tó ṣe kó tó kọ islam gbogbo ẹ̀ pátábàjẹ́ látàrí pé ọkọ̀ islam. eléyìí jẹ́ ọ̀rọ̀ ìmáàmù Malik rahimahullah. inú rẹ̀ náà ni pé àkàrà fún ọlọ́ tí ẹ̀rọ ajẹ́ mùsùlùmí tọkọ Islam ìlú asálù àlá. àlùwàlá tó ṣe síwájú kó tó kọ Islam ọgbà yìí tí wọn tún padà sílẹ̀ Islam lẹ́yìn kan náà ó sì tún àlùwàlá jẹ. nǹkan tó ti síwájú bàjẹ́ rẹ̀ yẹn fi ìṣèkèfèrè sọ́nà tẹ̀lé o pé kò tẹ̀ fẹ́ dákẹ́fèrè wọ̀ náà mo fẹ́ dákẹ́fèrè wọ̀ pé báwo ni ìṣèkèfèrè ṣe é kò tún làákà kan ti ṣe bẹ́ẹ̀ torí tí wọ́n ṣe bẹ́ẹ̀ pínrín ògbóṣẹ́ bàjẹ́ ọ̀nà ọkọ̀ ọmọ bá wọn ṣe ìyẹn bá jẹ́ bẹ́ẹ̀ náà ní sẹ́yìn bá jẹ́ ẹni tí ń gbàwẹ̀ tó wá jẹ́ pé pẹ̀lú àwẹ̀ tí ń gbà yẹn ó fi Islam lẹ̀ àwẹ̀ rẹ̀ bàjẹ́ torí ẹ̀ làwọn olùmọ̀ á sọ pé nínú tí wọn bá ṣe hajj jẹ nǹkan ọ̀kan náà òun náà ní kí èèyàn báyàwó rẹ̀ lò pọ̀ láti pèsè sí hajj wọn lè lè mọ ìgbà jíjẹ. ǹjẹ́ tó bá jẹ́ pé ẹni tí ń ṣe hajj yẹn ọba lòun ṣe Islam mọ́lẹ̀ kan náà wọn lọ bá a di rẹ̀ ṣùgbọ́n torí pé gbogbo ẹni tó bá ti lè kọ ẹ̀sìn Islam sílẹ̀ lẹ́sìn gbogbo sẹ́yìn kú ní abájẹ́ kíkà sí nìkan torí di eléyìí ilé ìbáyé wa eléyìí ọ̀rọ̀ ìmáàmù Malik rahimahullah ta'ala gbàtú gbogbo ẹni tó lè kọ Islam sí gbogbo sẹ́yìn bàjẹ́ zakato ti yọ hajj tó ti ṣe gbogbo tó ti rí gbogbo àwọn tó ti gbà gbogbo ẹ̀ bàjẹ́. sọ ṣùgbọ́n lọ́dọ̀ ìmọ̀ mi ṣẹ̀bẹ̀ yín wọ́n ní sí ẹ̀rọ pọ̀ náà gbogbo iṣẹ́ rẹ̀ tó ti ṣe ṣáájú yọ bàjẹ́ pẹ̀lú májẹ̀mú pé kú sórí kẹfìrí ẹgbẹ́ yàtọ̀ ń tó bá yẹ pé ó ṣe kèfèrí kò wá kú sórí ṣíṣe kèfèrí wọn tó padà sínú ẹ̀sìn Islam ìṣẹ̀lẹ̀ tó ti tẹ́lẹ̀ tó ń bẹ. àwọn ní n bá wọn gbọ́ yẹn nínú ọ̀rọ̀ náà tó sọ yìí pé wọ́n máa ń yẹrù tẹ́lẹ̀ mi ń kú máa ń dé nìyí fàyàmù wọ̀wọ̀ kẹfẹ́rọ̀ fọ̀wùlẹ̀ ìkà hábẹ́fọ̀ àmàlùwọ̀n. fi dunya wal akhirah kí gbogbo ẹni tó bá fi islam sílẹ̀ tọ́wọ́ àti bẹ́ẹ̀ kú sí kékeré adẹ́kun àwọn eléyìí àwọn tẹ̀wọ́n bàjẹ́ àwọn tó bá fi islam lẹ̀ tó kú sí kékeré adẹ́kun mọ̀ òun mọ̀ lẹ́sìn láyà ó ní ètò ìfẹ́ rẹ̀ ní bàjẹ́. lẹ́lẹ́ pé ndí màmú sẹ́fẹ̀ sọ ẹ̀rí tó rí tó fi sọ̀rọ̀. ṣùgbọ́n àmàlìkí àwọn sọ pé rárá èsì ọ̀rọ̀ ìmáàmù ẹ̀ṣẹ́fẹ̀ yìí ń bẹ ní pé wọ́n nígbà tó lọ́wọ́ bá sọ pé wọ́n máa yí ọ́rọ́tẹ́ dídí mi kó màá ń dín ní ìhì fàyẹ́mùtù wọ̀ gbogbo ẹni tó bá ti lè fi ẹ̀sìn Islam sílẹ̀ tó wá ṣe bẹ́ẹ̀ fún kékeré kílẹ̀ sàn rẹ̀ ẹ̀rọ rẹ̀ nípa òlà ìgbà hàbẹ̀bọ̀ àmàlò ìṣẹ̀ wọn bàjẹ́ ẹ̀sán kíkọ ìmáà òní bíbàjẹ́ ṣẹ́ bàjẹ́. ṣùgbọ́n wọ́n wò láyìíká fáwọn náà yẹn ẹ̀sán ti kú lórí kẹfẹ́rí fún ìrèlè wa àmàlìkíyà àwọn sọ wípé bíbàjẹ́ ẹsẹ̀ ẹ̀sán ti kẹfẹ́rí ìwà àwọn abẹ́nu ná láéláé ẹ̀sán kẹ́nu ẹ̀sán ti kú sórí kẹfẹ́rí. tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ tí kálukú náà sọ ó ti ṣe kọjá bẹ́ẹ̀ ó ti kọ́ mẹ́jẹ bẹ́ẹ̀ ilé ìyẹn tí àwọn olùmọ̀ọ́ sọ bí. ọlọ́wọ́n ni wọ́n mọ̀ bẹ́ẹ̀ nínú láéláé wọn lè wa jẹ náà wọ́n yẹ kí wà pààrọ̀ pọ̀lọpọ̀lọ wà ayé látàrí wọn fi islam lẹ ẹsẹ kékeré sọlọ wọn dọ sọlọ ṣé wọn bàjẹ́ ẹsẹ yang ibi iṣẹ́ lari yẹn bau kọ́ la rí wọn ṣe báwo di iṣẹ́ yang bàjẹ́ tá a bá ti sábà di iṣẹ́ yẹn bàjẹ́ eléyìí á jẹrẹ ẹni tọ́pọ̀ torí pé wọ́n ní ìsìn ìrọ̀rùn kọ́ ló fi àwọn sẹ́yìn ìrún ìrọ̀rùn kọ́ la ké àwẹ̀ ìrọ̀rùn kọ́ àgbà zẹ̀kẹ́n ìrọ̀rùn kọ́ la yọ hajj ìrọ̀rùn kọ́ la dé báwo ló ti wá fọ ara rẹ̀ gba gbogbo àwọn sẹ́yìn jẹ́ àwọn èèyàn wà ní wa tó ṣe é pé tó ti ń jẹ́ mùsùlùmí ọ̀jẹ́ mùsùlùmí má ọ̀pọ̀ mùsùlùmí la bí sí ó di nǹkan míì ńlọjà ara orúkọ ọmọ mùsùlùmí ni wọ́n sọ níjọ́ tí wọ́n fi ó ti dorí sí míì àwọn tó lọ́jà tirẹ̀ gbogbo wọn náà lọ́nà sọ̀rọ̀ wọ̀nyí wọ́n máa يجد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم ولم بعد أما إذا تبقى قلوب عامسين بكفرين فإذا لم تتلم تجيون تلم إسلام وسلم torí gbogbo ẹni tí islam bá dùn la pẹ̀lú islam rẹ̀ ṣùgbọ́n láwọn àwùjọ àwọn ẹ̀yẹ́ rí pé irú àwọn tẹ́tí máa ń mùsùlùmí rí tẹ́lẹ̀ tó di nǹkan mìíràn islam gbọ̀ sí fún wa tẹ́lẹ̀ náà ṣùgbọ́n wọn lá ó kọ lásán náà fi jẹ́ mùsùlùmí. irú àwọn ẹni tí wọ́n yí padà kọjá nǹkan bàbàrà kọjá nǹkan yálẹ́. ìjẹ́ tó bá rí báyìí. àwọn àdájọ́ kan wà èyí tó ṣe gbọ́rọ̀ mọ́ ẹni tó fi islam sílẹ̀ ǹjẹ́ tí èèyàn máa kọ islam lẹ́sìn tó lọ wọ́n sí máa a lè ṣẹ̀dá àwòlá ìṣẹ̀dá rẹ̀ sáàni kó túbá á tọrọ kó tó kóró nígbó àdàlà ní tọrọ kó túbá sáà tọrọ pé kóró nígbó àdà àbáà ní tọrọ lọ́dọ̀ rẹ̀ bìmọ̀nà tá a tọrọ lọ́dọ̀ rẹ̀ kó túbá kó tó di pé àmúdà lọ sọ́nà ọ̀nà rẹ̀. àbá àní tọrọ kókó túbá bíbẹ́ la bẹ̀ lọ́rùn la bẹ̀ lórí dáadáa ìyàpọ̀ ẹnu wà láàrin a tọrọ kó túbá náà àbí pípa lápá. bìmọ̀nà nínú ìsìn náà ti fún àwọn sómìnira wípé kò fẹ̀sìn tó bá wù ọ́ tó bá ti jẹ́ mùsùlùmí tó o bá ti jẹ́ mùsùlùmí ọ̀rọ̀ kìíní kan religion religion òsì tọ́jọ́ bẹ́ẹ̀ nítorí kó o ti kúrò nínú ìgbẹ́ ọgbọ́n sójú ọ̀nà o wà ní kojú ọ̀nà lẹ̀ àtúkò tó padà sí inú ìgbẹ́. ọ̀rọ̀ wípé ìgbà tí ó wù ọ́ lọ sí Islam kò sì wọ́n náà pátì kì í sọ̀rọ̀ kì í sọ̀rọ̀ ṣùgbọ́n kó tó di mùsùlùmí ọwọ́ àní kékeré lẹ́ẹ̀kan ọ̀hán fi di ẹ̀kọ́ ti jẹun bá òfin Islam tó bá wù ọ́ kò sí báwo ọkọ̀ náà sí wọ́n lọ́ọ́ máa àmọ́ lẹ́yìn ìgbà tí ẹ̀ bá ti jẹ́ mùsùlùmí kò sí ààyè láti kíkó wá sí Islam sílẹ̀ kọ́ wa lọ máa tẹ̀sí ní ìfẹ́ yàtọ̀ sí al-Islam eléyìí fi hàn wá wípé la ikraha fid-din lókè ìgbà tó bá ti jẹ́ mùsùlùmí àmọ́ tó bá ti jẹ́ mùsùlùmí kò sí ààyè pé ọjọ́ mùsùlùmí láàárọ̀ fàdí kẹfẹ́rí rọ̀lẹ́ táwọn wọ́n ràn ara òfin tọrọ mi lèèyàn ni pé gbogbo ẹni tí wọ́n ti kọ ẹ̀sìn Islam lẹ́sìn pípa ni wọ́n pa alẹ́ nìkan fi ẹ̀sìn ọlọ́yà sílẹ̀ ó dó ń sàkó àwọn ọmọ alukófóró ẹ̀lẹ́tún wà àwọn kẹfẹẹri gbogbo ọjà ṣe kankan náà ní alẹ ẹlẹbọ gbogbo kẹfẹẹri wọn. ẹnìkan òòrùn ní ti tẹ́lẹ̀ abẹ́rẹ́ sí ní sin sùpá alukóbóró mẹlẹ́tọ̀nù àlẹ́. àyè ọ̀gbà àwọn ẹni tó ń jọ ń sin olùkọ́ láwọn pa torí àwọn náà ń kọ́ àwọn náà sí náà. tẹ́lẹ̀ mú àmọ́ ìgbé ẹni bá ti Islam ẹ̀ gbọ́dọ̀ sílẹ̀. ó wá nínú àhàdíkà nẹ́tọ̀ Muhammad sọ̀rọ̀ bá a láti ọ̀dọ̀ abdullahi bin abbas radiyallahu anhuma anabi sallallahu alaihi wasallam wọ́n ní man baddala dinahu faqtuluhu gbogbo ẹni tó bá fi kọ̀ islam ẹ̀pà ẹni máa mọ̀ Bukhari ọ̀nà àgbáyé ti dà gbogbo ẹni tó bá fi fi islam sílẹ̀ dájọ́ rẹ̀ ní fi wọ́n pa àmọ́ tẹ́ bá pa ọ̀ kéésì bí àwọn alákàmọ́ àlọ́ sọ òní ọgbà kagbọ́n lọ́bẹ̀ ń kún kasọ ní kókó ní ọlọ́pọlọ à ẹ pè lẹ́jọ́ kó ti fi Islam lọ kí lẹ́yìn ẹbí tó fi ẹ̀sìn máa kó fi Islam lọ ẹ sálà ẹ̀sìn máa lẹ́nu wọn òun náà nínú kó pé bẹ́ẹ̀ ni wọ́n fi Islam lọ àbí tó sọ pé wọn ò fi lẹ̀ tó bá lọ fi lẹ̀ alhamdulilayi wọ́n máa sọ pé kí wọ́n fi ṣe gbogbo tí mùsùlùmí máa ṣe àyè sí. àmọ́ tó bá ní bẹ́ẹ̀ ni o ti fi Islam sílẹ̀ o fẹ́ mọ̀ pé kò sí ẹ̀ ní bùkátà kọ́mẹ́lẹ́rì wa màtẹ́lẹ́sẹ̀ bá ti jẹ́wọ́ ẹ̀sùn kọ́mẹ́lẹ́rì wa so tó bá ti jẹ́wọ́ ẹ̀bẹ̀ lọ ẹ̀bẹ̀ lórí dáná ṣé wàá tọrọ kó túbà kẹtù bẹ́ẹ̀ lórí abẹ́ẹ̀ tọrọ eléyìí ta bá ń sọ rẹ̀. apá nínú. àwọn olùmọ̀ alátọ̀rọ̀ kùtùbà sọ ìńdá àbáwọ̀ ìlà kùtì tọ́ba túbà sánú àfihàn tí ọba túbà mọ̀nà làpá. apá kan wọn ní bẹ́ẹ̀ ni nínú àwọn sẹ́ni àárín àárín kùtùbà. wọ́n lọ fún ní one hour kò fi túbà tí ìgbà náà láti kàn lápá. àwọn míì sọ pé ìjàjà abuṣahara olóṣù kan láti sọ̀rọ̀ kótó lọ. àwọn míì ní tẹ̀lẹ́ẹ̀dẹ́n òru mẹ́ta ọjọ́ àti òru mẹ́ta ọjọ́ mẹ́ta láti sọ̀rọ̀ láti lọ lára. àwọn míì ní ọgọ́rùn-ún bàá látọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ túbá o túbá túbá títí ti pọ̀gbọ́. ìka tó gbẹ lórí kò lè bá àmọ́ tó fi. ẹni tó lọ́gọ́rùn-ún gbà ọ̀nà ni Al-Hasan Al-Basri. wọ́n tó gbọ́ ọ̀rọ̀ ní wàhálà tó ẹ̀dọ̀ Hasan Al-Basri ọ̀là pa láì tọrọ kókó túbá àpapà ìpinnu. eléyìí ni ọ̀kan nínú ọ̀rọ̀ yẹn ń ṣe kiri àlùmá wọn là ní ìtẹ̀wé lọ́dọ̀ rẹ̀ tó tó bá a pa á. wọ́n ní ìdí táwọn ti sọ pé àlè ní kó túbá ó náà ní ẹ̀gbà ọ̀rọ̀ Mu'adh ibn Jabal àti Abi Musa al-Ash'ari radiyallahu anhuma wọ́n ní gbàtí ànábì Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n rán Abu Musa. tó rán lọ sí ilẹ̀ yemen wọ́n tún rán muhammed bin jaba lẹ́yìn wọ́n ti pé méjì pípọ́ tẹ̀lé ìgbà tí muhammed wá dé tó dé sí yemen lẹ́yìn dídé sí sọ fún pé kúrò lórí nígbà tó dé yemen ẹ sọ̀kalẹ̀ kúrò lórí kẹ́ máa bọ̀. ọwọ́ sọ pílò síwájú kọ́ wájú. mọ̀ádùn á rí ọkùnrin kan tó wọ́n so lókun wọ́n ní kọ́ wájú kù ọ̀rẹ́ nìkan tó so lókun. ó ní kí ni léyìí ṣe fẹ́ fi so lókun wọ́n ní tó ṣẹlẹ̀ ní pé ìyàwó dín ọkùnrin yìí jẹ́ tẹ́lẹ̀ wọ́n jẹ́ mọ́ láyà lẹ́yìn rẹ̀ lọ́wọ́ agba islam lẹ́yìn náà gbogbo wọn padà fẹ́sìn rẹ̀ dàkọ́kọ́ rẹ̀ níbò. muhammed ni lẹ́ ẹ́dínlẹ́tù ẹ̀tẹ́ yòókù tẹ́lẹ̀ ẹjọ́ yẹn gbogbo pílò sí pé kí n jókòó ò ní jókòó kótó muhammed ó ní ní tí ó kókó tó di fẹ́ pani kọ̀bọ̀ ọlọ́ ìwọ̀rọ̀ fòólẹ̀ ilé ìdájọ́ náà onídàájú ìṣọ́ lọ anabi muhammed sallallahu alayhi so ẹ̀ka náà làbúrú sábà pàṣẹ fún ọ̀pá àbànú àti ìlú eléyìí túmọ̀ sí pé bọ́ọ̀ bá ti wà tó ọ̀pọ̀tọ̀ lọ́rùn sábà nínú kọ́ ọmọ tó bẹ mọ́ èèyàn tó ti bá wà gígé ó di orí rẹ̀ náà gbogbo ayé fún un. tọ́ ẹ̀yìn lẹ́yìn. الإمام مالك رحمه الله الإمام الشافعي رحمه الله أنا هو بذرة في الإسلام تتوقع في الإسلام ìṣẹ̀lẹ̀ ní bàjẹ́ ní ìwà sọ. wọ́n ní gbogbo ẹni tí ọba jẹ́ mùsùlùmí tọkọ islam tó tún wá padà tó fún islam tó ṣẹlẹ̀ ní bàjẹ́. tí wọ́n á ti rí káwọn ẹni kí àṣọ tó ṣẹlẹ̀ ń kọ́ ọba jẹun.